قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركبكم ولو ọlọ́run ọba tí ó tún sọ wá di déédéé àsìkò yìí ní ọjọ́ òní eléyìí tí í ṣe ọjọ́ àsúlàtà tí àwọn Yorùbá máa ń pè ní ọjọ́ àtàlátà eléyìí tó wá pé ó jẹ́ ìkan nínú àwọn ọjọ́ eléyìí tí a máa fi ń ṣe ìbánisọ̀rọ̀ ní ààyè tí a wà yìí. adúgbò fún ọlọ́ba bí ó tó kádàrá ìkójọpapọ̀ wa sí ààyè yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ nítorí sábàbí bílù ṣe rí látara àwọn epo àti àwọn nǹkan míì. ẹnlẹ́ tí a ń bẹ lọ́wọ́ bá a fún àwọn ìjọba wa kọ́lọ́ọ̀bà nìkíra kí ọba wa kọ́ wọn máa ṣe kọ́lọ́ọ̀bà nìkíra kí ọba wa kọ́ wọn lọ́wọ́ kọ́ni gẹ́gẹ́ kí ó bá wa darí wọn kọ́lọ́n wa lè kẹ́lá kí ọba wa ṣe àmàna wọn kọ́ bá wa ṣe àtọ́sọ́nà torí pé ahlu sunnah wal jamaa àwa ò kí ń bújọba àwa ò kí ń ṣèwọ́de láti lè tako ìjọba àwa máa ń ṣe sùúrù lórí àwọn àṣẹ àti kùdìẹ̀kudiẹ tí ó bá ń wá látọ̀dọ̀ àwọn ìjọba ni gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa ìgbé tí irú kaba ìbá ti ń ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ká máa ti sùúrù kí a má bu àwọn olórí kí a ti sùúrù ká ṣàfaradà tí tàbí lọ pàdé anabi sallallahu alaihi wasallam fil hawd níbi àbàtà tí ọlọ́run bá lè láti fi ṣe àpọ́nlé fún anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíyàmà so ahlu sunnati wal jama'a àwa ò kí ń ṣépèlé ìjọba àwa máa ń ṣàdúrà fún ìjọba ni ẹ nítorí pé dídá ìjọba òun náà ni dídá àwa tí a di ọmọlẹ́yìn wa náà sànàbì sallallahu alaihi wasallam kọ́ àwa ahli sunnati wa jamaa láti máa ta ìjọba lẹ́nu láti máa láti máa ṣe ìwọ́de àbí láti máa láti máa láti máa jáde lé ìjọba lórí àbí láti máa pariwo ìjọba káàkiri tí kò sì pé àmọ̀bẹ̀ lọ́wọ́ bá fún wọn kọ́lọ́ọ̀bà nìkọ́lá kí ó kọ́ wọn mọ́ ṣe la ilaha illallah. látara báyìí látara ìdíwọ́ bí ìlú ṣe rí yìí látara àwọn gbogbo ipò òun náà lọ fa ìdíwọ́ ráńpẹ́ fún àwọn àjòkó ìtorí pé oríṣiríṣi ìpè ló ń wá pé àmì ah, sáà kí ló dé àmọ̀ gbọ́ kí níta máa ń gbọ́ yìí mọ̀ àmọ̀ rí lẹ́kṣọ̀ yìí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń fi ẹ̀hónú hàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ pé àwọn ò rí download àwọn ibole àwọn lectures yìí wà kí ló dé sátidé ti pẹ́ ní kankan tó nítorí ẹ̀ àwa tí a jẹ́ elétò ẹ dákun àwọn ibi tí àwọn èèyàn ti máa rí lecture yìí download lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ dákun ẹ kí a mójútó nítorí ọlọ́run ọba torípa àwọn èèyàn ń pè gan tó tó túmọ̀ sí pé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ àyè níbi tó súnmọ́ àti ibi tó jìnnà ni wọ́n ń tẹ̀lé ètò yìí tí ọlọ́run bá lékelá jẹ́ ní kó máa ṣàǹfààní fún wa sọ́bẹ́ ọlọ́run bá lékelá kó fi sínú òṣùwọ̀n aṣẹ́ rí ẹnì kọ̀ọ̀kan wa nílé ayé àti ìjọba ìyáàmà àti àwa tá à ń sọ ni àti àwa tí àwa náà tí àwa ń gbọ́ ni so nítorí wípé àwa méjèèjì ni àjọ ń ṣe jihad lójú ọ̀nà ọlọ́run bá tí a bá rẹ̀ ń tó fẹ́ sọ sí ààrẹ ń tó fẹ́ gbọ́ kí lẹ́ni tó fẹ́ sọ fẹ́ ṣe tàbá rẹ̀ ń tó fẹ́ gbọ́ tá ààrẹ ń tó fẹ́ sọ kí lẹ́nu tó fẹ́ gbọ́ kí ló fẹ́ gbọ́ so àwa méjèèjì náà ni àdìjọ ń ṣe ìkúnlọ́wọ́ fún iṣẹ́ ọlọ́run ọba fún ìtàn iṣẹ́ ọlọ́run ọba ká ọlọ́run ọba àdìjọ́lá kó mọ́ kó mọ́ dùn wá ní ládàá rẹ̀ ọ̀làlá ìlàhìlọ́lọ́ àníyàn ni ó pàtàkì lẹ́yìn tí iṣẹ́ bá ti dá àníyàn wa kọ́lọ́mù àdìjọ́lá kó mọ́ mi kó bàjẹ́ kọ́lọ́mù kó ṣe nǹkan yìí ní iṣẹ́ tí àfihàn ojú rẹ̀ ọlọ́run ọba nìkan tí òṣìpá fi ń wá nǹkan kan mímọ́ lẹ́yìn ojú rẹ̀ ọlọ́run ọba gbogbo tẹ́lẹ̀ ìbàlẹ̀ kí tẹ́lẹ̀ ìtọ́nà ìbàlẹ̀ kí a bá fi lè ṣe irú orí yìí fún wa a jẹ́ pé a kú ìrè ńláńlá nìyẹn torí pé dápéyàn sójú ọ̀nà ọlọ́run ọba iṣẹ́ tó dáa ni kò sí èméjì ìmàlúù sáńsìlá wàkàtì kò sí èméjì nínú pé nínú iṣẹ́ rí tó bá sóńdà mú ni kápéyàn sójú ọ̀nà ọlọ́run ọba tó iṣẹ́ ti dá àníyàn ló kù abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba àlejò kí ó mọ̀ ṣáláyìí bá wa ṣe àtúnṣe àníyàn wa ọ̀làlá ìlà ìlàpọ̀. àjẹ́ ìgbé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba Allah nìkan ṣoṣo òun nìkan lọ tó tọ́ láti máa fún ní gbogbo ìjọsìn wa. wahdahu la sharika lóhun nìkan láì wá láì dá nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba máa a sì jẹ́ nípa nàbí sallallahu alaihi wasallam abdullahi wa rasuluhu ẹ̀rú sí ọlọ́run bá nìyí sí ọlọ́run bá ní àlékún kí ọlọ́ọ̀bá àánú ọlọ́ọ̀bá rẹ̀ jẹ́jẹ́ tán ọlọ́ọ̀bá kọ́ máa bá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà allahumma amin. ibadallah eléyìí tí a ń gbéyàwó lọ tí a bá gbàgbé ọ̀nà kí ni wọ́n ń pè ní ìṣesúfì gangan ìṣe Islam pẹ̀lú ìlànà súfì kí ni pàápàá nǹkan tí nǹkan yìí tó kó sínú báwo la yìí fẹ́ gbàgbọ́ yìí rẹ̀ àtàsọ̀wùkú wà má àdàràkú mẹ́tàsọ̀wù. ìṣe súfì àti pé báwo la yìí fẹ́ máa báwo la ṣe fẹ́ ní àgbọ́yé báwo la ṣe fẹ́ gbàgbọ́ yìí tí wọ́n ń pè ní àtàsọ̀wù òun náà ni à ń bá lọ àti bá ọ̀rọ̀ ṣe náà àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá adéwù nínú àwọn ìpìlẹ̀ tí àwọn oníṣòfì tí wọ́n mọ àkídà yìí lé lórí. eléjọ́ tí ó yapa sí nǹkan tí ọlọ́run bá àti ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń pè wá sínú al-Qur'an àti nínú hadith ànábì sallallahu alaihi àwọn àdìsọ́kà àwọn oníṣòfì àti ṣe àgbéyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ibi tá a ti máa tẹ̀síwájú lónìí òun náà ni ìkan nínú àwọn àdìsọ́kàn oníṣúfí bákan náà tó jẹ́ sí pé àdìsọ́kàn yìí wọ́n mú látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ ìkànnú àwọn àìsírọ́pù bọ́ọ̀là ìkànnú àwọn ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ àná nínú Islam nínú ẹ̀rẹ́ ni wọ́n ti mú àdìsọ́kàn yìí. Ibadallah wàhálìsà fúláwà kàtó ọlọ́wọ́ bá àlejò lánàá anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith wẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ yìí pé anabi ní iftaraqatil yahud iftaraqatil yahudu ala ihda wa sab'ina firqa anabi náà wọn yahudi tẹ̀ ń wù yẹn wọ́n pín sí ọ̀nà seventy one ọ̀nà seventy one ni wọ́n pín sí. وافترقت النصارى على اثنتين وسبعين فرقة أما يهو أما نصارة ووادلين و باتا وانا وتقني لكني سيواتو وتقى جتا يهودي لو وانتو سيوكال لكم عاصتنا 72 أنا بي وستفترق هذه الأمة وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة إلى ثلاث وسبعين فرقة anẹ́gbẹ́dá ni wọ́n mọ ìwé ànẹ́bì yìí yóò wá pín sí ọ̀nà tó dùn ju tàwọn ẹni ìṣáájú yìí lọ àwọn ìjọ méjèèjì tó ti tú yìí ìjọ mi ànẹ́bì ó pọ̀ jù wọ́n lọ ní pínpín. àwọn pín sí ọ̀nà seventy three anẹ́bì ni kúlù hafin náà gbogbo àwọn tá a wí pátá inú náà ni lọ ìdájọ́ wọn ni wọ́n máa ń náà ìlà wàhídà ànábì ní àyàfi ìjọ ọkàn ṣoṣo òun náà ni yóò là kúrò níbi iná lọ́jọ́ gbẹ̀dà kíyàmà kulluha fin-nar ìlà wàhídà ànábì ní gbogbo wọn inú náà wọ́n lọ àyàfi ìjọ ọkàn ṣoṣo. àwọn sàhábà wa béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ náà lọ́hùn wípé man hum ya Rasulallah ní òjijì ọlọ́run bá àwọn ìjọ ọkàn ojú tí ò ní wọ náà yìí tí ó là kúrò ìyá ọlọ́run yìí tá a ní àwọn ìjọ náà ní òjijì ọlọ́run bá. ànábì من كان على ما ana عليه اليوم yawm wa ashabi àwọn náà lẹ́nu tó bá jẹ́ sí pé wọ́n bá wà lórí nǹkan tí mi ànábi wà lórí ẹ̀ lónìí àtàwọn sọ̀hábà mi tí ẹ̀sìn wọn bá fi lè jọ títà nábì ìtọ́jọ́ táwọn sọ̀hábà àwọn yẹn ní ìjọyọ̀ kan oṣù tí mi ànábi sallallahu alaihi wasallam nínú àwọn àlùfẹ́ ọkùnrin tọ́lá nínú àwọn ẹgbẹ́ tí wọ́n yapa tí wọ́n sì jẹ́ ẹgbẹ́ àánú nínú Islam al-firaqul islamiyya ad-dalla àwọn ẹgbẹ́ tí wọ́n ń fi àfitì ara wọn sínú Islam tí wọ́n dẹ̀ ti jẹ́ ẹgbẹ́ tó nù òun náà ni àwọn sufiwa. Ibadallah as-sufiyyatu firqatun dalla àwọn onísúfí fírkọ̀ tí wọ́n ti sọnù kú lójú ọ̀nà ìsìláàmù ni. àwọn fírkọ̀ yìí nìyí wọ́n tó wá mú ìkan nínú àwọn àkídà ìkanú àwọn àlùfírkọ̀ gọ́lá míì náà àwọn tá ń pè ní aljaburiya aljaburiya àwọn aljaburiya tí àwọn èyí àwọn náà ní ìjọ kan tó yẹ kí wọ́n gbà yí pé ọmọ nẹ́bí Adam gbogbo nǹkan ti ń jẹ pátá ẹ́ ọlọ́wọ́n bá àlejò lọ́kà kọ́ọ̀lẹ̀ rẹ̀ lé lórí ọjẹ́ dáadáa ni ọjà burú ni ọlọ́wọ́n bá àlejò ló ń jẹ nípa láti máa ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní ìyá ọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní sẹ̀tà àti ṣe ń tọ́ bá wù ú lọ́dọ̀ wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mùsẹ́yàwó láàmùkọ́yàwó mùsẹ́yàwó láàmùkọ́yàwó ẹni tó yọjú pé ọlọ́run bá ń darí ẹ̀ síbi tọ́nà ọba bá fẹ́ ni kì í ṣẹni tí ó ní sẹ́sà láti ṣe tọ́ bá wù àwọn náà ń pè ní alijaburiya àwọn jaburiya náà gbà yẹ pé kódà bí yàrá mutí ọlọ́run ọba ló ní kọ́ máa mutí ẹ́ iṣẹ́ ọlọ́run ọba ni kò wù ú náà bẹ́ẹ̀ ẹ́ iṣẹ́ ń ṣe òun ọlọ́run ọba ni ọjẹ́ ń pa láti máa ṣe ẹni tí bá ń ṣe zìnà wọ́n gbà kọ́ lọ́wọ́ ọba lọ́jẹ́ ń pa láti máa ṣe ẹni tí bá ń ṣe kófòrò wọ́n gbà kọ́ lọ́wọ́ ọba lọ́jẹ́ ń pa láti máa ṣe ẹni tí bá ń ṣe bídà ọlọ́wọ́ ọba lọ́jẹ́ ń pa láti máa ṣe tí kò máa lẹ́bi ádámà ẹ mùsàyẹ́rún lá mùsàyẹ́rún ẹni tó yẹ ti pé ọlọ́wọ́ ọba darí ẹ̀ bó ṣe wu ọlọ́wọ́ ọba ní kò ní ìṣẹ̀ṣà ti ṣe tó wù ẹ kò ní ìtẹ̀sà ọlọ́run bá ń jẹ́ ń pa láti ṣe ń tọ́lọ̀ bá lè jábẹ́ fẹ́ kó ṣe ni. àkídà àwọn jàbúríyà yìí nínú qadar nínú al-imanu bil qadar ìnígbàgbọ́ sí kádàrá òun náà ni wọ́n ti yapa ibẹ̀ ni àwọn ti ṣìnà ibẹ̀ ni wọ́n ti sọnù nígbà ìnígbàgbọ́ sí qadar òun làwọn jàbúríyà ti sọnù. bákan náà àwọn súbì tí wọ́n mú àkídà kọ̀dàríyà àwọn kọ̀dàríyà yìí náà nínú ìmọ̀ kọ́dàrù làwọn náà ti sọnù. ẹ́ àwọn alẹ́ tó jẹ́ sí pé wọ́n bá yí pé lá kọ́dàrù kò sí nǹkan tó ń pè ní kọ́dàrù wà á nà amúrọ̀ olùkùn. àwọn èèyàn kan ṣe tí wọ́n ń ṣe ṣùgbọ́n ibi tá a lọ lónìí insha òun náà ni àkídà jàbúríyà nǹkan tó dẹ̀ sún àwọn onísúfí débi àkídà yìí òun náà ni àkídàtul bàtíníyà àkídàtul albàtíníyà àdìsọ́kàn ìmọ̀ báàtìní eléjọ́ sí sẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ nípa báàtìní là ń sàlàyé bọ̀ ọ̀rọ̀ nípa báwọn onísúfí tí wọ́n ṣe máa ń ṣe ìsìbáàtù bàtíní àti àwọn ọ̀nà tí yẹn lè gbà rí ìmọ̀ bá pè ní yìí ọ̀nà tí yẹn lè gbà rí ìmọ̀ bá pè ní òun náà ní tí a ṣàlàyé gbẹ̀yìn tí a máa ń kọ́ bára wa lọ. sọ nínú nǹkan tí inú aburú tí al-aqidatul batiniyya àkídà kálí àkídà ìmọ̀ bá pè ní ìmọ̀ bá pè ní inú aburú tó mú wọlé fáwọn oníṣòfé òun náà ni àkídà tó ìjàbúríyà ó kó mú ọgbọ́n sínú àkídà àjàbúríyà lára àwọn aburú tí ìmọ̀ báàtìní tó gbé wọlé fún wọn nìyẹn. ìmọ̀ báàtìní náà ń pè ní òun náà ń pè ní al-ilmu ladunni al-ilmu ladunni wọ́n máa ń sọ dáadáa àwọn oníṣòwò pé ìmọ̀ ladunni wa 'allamnahu wa 'allamnahu àbí tọ́wọ́ àyìnbó suratul suratul Kahf. sọ̀rọ̀ gbà pé ìmọ̀ ladunni ìmọ̀kan ni tó yẹ kí látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa ń wá sọ́dọ̀ ìdájà rẹ̀ láì láì láì gbá látọ̀dọ̀ nìkan kan ọlọ́run ọba ní ọmọ ìsú sí yẹn lórí káṣù ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìmọ̀ bá pè ní òun náà pè ní alẹ́ìmọ̀ ladùnni ẹ alẹ́ìmọ̀ aladùnni ìmọ̀ ladùnni ẹ so nǹkan yẹn kódà ẹ máa rí èmi ti gbọ́ rí lórí rédíò ìkan náà àgbà onítúfin nílẹ̀ yìí tó wá ń fi ìmọ̀ aládùn ní yìí tó fẹ́ rinlẹ̀ ìmọ̀ bá pè ní ẹ̀mẹ́ pè ní ìmọ̀ aládùn ní òun náà ń pè ní kíni o òun náà ni ìmọ̀ ìmọ̀ tí ń wá láti di káṣù tí ń wá láti di alikaṣu kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kó ti payá àmọ̀ fún yàn kọ́lọ̀ kó ti jàgà rẹ̀ fún yàn láì kọ́ lọ́lọ́ ẹ̀rí kankan. sèré báyìí ó fa ọ̀pọ̀lọpọ̀ aburú fáwọn oníṣòfin náà mo nínú aburú tó fà fún wọn òun náà ni ìmọ̀ àkídà jàbúríyà tàbí sàlàyé lẹ́ẹ̀kan pé yìí pẹ́pẹ́ ní àkídà fi jàbúríyà àkídà jàbúríyà àkídà àwọn jàbúríyà òun náà ni àkídà pé àgbà pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe pátá ọlọ́run bá ní mú ṣe kò kò í ṣe òun náà. tò látara báyìí kò sí láwùm kò sí láwùm a ní bú ẹni tí ó ṣe zìnà nítorí wípé ọlọ́run ọba ló ti kíni ọlọ́run ọba mọ̀ sí dídé ṣe zìnà yẹn ìyẹn ni pé ọlọ́run ọba ló mú un mọ̀ ṣe zìnà túláàfì kódà kọ́ máa wù ọlọ́run ọba ní jẹ́ ń pa bẹ́ẹ̀ ẹni tí ń mu tí ọlọ́run ọba ní jẹ́ ń pa bẹ́ẹ̀ tòlọ́tọ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn oníṣẹ́wọ́sẹ́ yìí kò sí yàtọ̀ láàrin àfìdíkù wọ́n zìndíkù iná pé ní àfìdíè òun náà ni ẹni tí ìmánì rẹ̀ tó ní agbára ẹni tó yẹ pé gbogbo àwọn ìgbésí ayé rẹ̀ òdodo ni. ولا يزال العبد يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله حتى يكتب عند الله صديقا arábìnrin ni ẹrú oníyẹ ní kò lẹ́ni tí ó máa sọ òdodo ويتحرى الصدق yóò dẹ̀ máa bí ní máa òdodo sísọ yìí kò ní máa yẹ ní kò ní máa yẹ kó omi òdodo ní gbogbo àtàyù tàbá ìdàlọ́hí ti di kọ̀ tún ló kọ orúkọ rẹ̀ sínú àwọn ti di kó lọ́dọ̀ lọ́wọ́ wa mo fi léyìí ṣe ìtumọ̀ sọ́kè ní ti di òun ẹ̀ tó yẹ pé òdodo lẹ́ẹ̀ma bá lọ́dọ̀ rẹ̀ ní gbogbo gbà ní ti máa ń dún ní máa yẹ ẹ̀ ní bá lọ́dọ̀ rẹ̀ kò sí yàtọ̀ láàrin torí báyìí àti zindir lọ́dọ̀ ní ṣe fi kí ìtàkùn ní zindir òun náà ni abdullu kọbí ẹni tó ti nù ẹ̀yàn bú almulhid èèyàn tó jẹ́ pé kọ̀gbàpọ̀ náà bá ń bẹ alladhi yubhiru al-iman wa yukhfi al-kufr ẹni tí ó máa fi ìmánì hàn yóò dẹ̀ fi kúfùrù sínú mọ̀nàfẹ́ mọ̀nàfẹ́ ní azindir ìkànnà àwọn olùmọ̀ nípa ìkànnà àwọn olùmọ̀ nílò lànà Sufi sáńpè ní anabilisi anabilisi a ó fi ọ̀rọ̀ àkídà jàbúríyà yìí ó fi ọ̀rẹ́ lẹ̀ dáadáa nínú síra rẹ̀ eléyìí báyìí sì ní ọjẹ́ jáde láti ní al-aqidatul batiniyya tí mo ń sàlàyé bọ̀. ó gbé wá nínú tíra rẹ̀ ní báàbù tó tóbi gan ní báàbù tó gbò dáadáa ní tọ́pa báàbù yẹn gbò nínú báàbù yẹn wọ́n gbà wípé azindi ó ní ìtumọ̀ ẹni tó ń pè ní azindi ẹni tí ó jẹ́ èèyàn bú tó jẹ́ mọ̀nàfẹ́ tí ó máa ṣe ẹni tá ń pè bẹ́ẹ̀ òun náà ni mà ń yọrọ anna kúfúrọ̀hù wà fífọ̀hù sọ́ọ́dẹ̀rù mímu fọ́kọ̀. òun ni tọ́ba gbà yí pé kúfúrù tóun ṣe yẹ iṣẹ́ kẹfẹ́rí ti ń ṣe yẹ àti iṣẹ́ pòkì ti ń ṣe yẹ látọ̀dọ̀ òun gẹ́gẹ́ ní ti wá ọlọ́run ọba àlejò ọlákọ́ ló ní kó máa ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ní irú gbàgbọ́ báyìí wípé iṣẹ́ kúkúrú tó ń ṣe látọ̀dọ̀ òun ní ti wá ọlọ́run ọba ọlọ́jẹ̀ òun pa kó máa ṣe àwọn iṣẹ́ pòkì ọtí tó ń mu dìná tó ń ṣe irọ́ tó ń pa olè tó ń jà òfófó tó ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́ni tó ń sọ lẹ́yìn láì dáa tọ́mọ́ gbà pé látọ̀dọ̀ òun ní nǹkan tí ń wá kìí sọ lọ́wọ́ bá àbíkẹ́ lọ́jọ́ jẹ́ òun pa rẹ̀ ó ní zindi kù yẹn ó ní zindi kù yẹn ẹ ọwọ́ gbà wípé tọ́gbà yìí pé wà á náwó mustaqil lóbi haza kófà òun nìkan ní dá kúfù yẹn sí ọlọ́wọ́ bá àlíkẹ́ láwọn máa ràn lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́wọ́ bá kọ́ lóníkọ́ máa ṣe kéde kọ́lọ́wọ́ bá àlíkẹ́ ló ń jẹ́ ń pa lórí iṣẹ́ yìí ó pé ẹlẹ́yìn náà ń pè ní àzìndí àwọn àgbà fún àfìdíìkù ẹni tó jẹ́ èèyàn gidi tó jẹ́ olódodo èèyàn òun lè tó yẹ kí yàrá anakúlá fàálì ìbàdí òun lè tó yẹ kó gbà tó gbogbo sẹ́tọ́ mẹ́jẹ́ nìyẹn ṣe sọ̀ọ́dí ọ̀tún min Allah subhana ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni gbogbo ẹ̀ ti ń wá ẹni tó bá jalè ọlọ́ọ̀bá ló ní ọjà ẹni tó bá parọ́ ọlọ́run bá lórí ọpa ẹni tó bá pààyàn ọlọ́run bá lórí kọ́pa ẹni gẹ́gẹ́ ní ẹni gẹ́gẹ́ ní àfẹ́díẹ̀. ẹ ti rí àkídà burúkú báyìí ẹni tó bá ní olùgbàgbọ́ báyẹn pé ẹni tí ń ṣe kèfèrí ẹni tí ń bọ ògún ọlọ́run náà ní kọ́ máa bọ́ àti ọlọ́run ní tẹ̀lé ọlọ́run ọba ló jẹ́ ń pa bẹ́ẹ̀ ẹni tí bá ń bọ Ṣàngó ẹni tí ń bọ Ọ̀ṣun Òṣogbo ẹni tí ń bọ kébàdàn ẹni tí ń bọ séwù ẹni tí ń bọ wòlíì ẹni tí ń bọ sàárè ẹ gbogbo àwọn wọ̀nyí ẹni tó bá nígbàgbọ́ wípé àwọn tí ń ṣerú iṣẹ́ wọ̀nyí ọlọ́run ọba náà ló jẹ wọ́n pa máa ṣe ọlọ́run ọba ló ti pa wọ́n láti ẹ̀ bẹ́ẹ̀ àti ọlọ́run wọ́n ti ń tẹ̀lé òun ni sì dì irú àkídà wo kágbà pé ẹni tí ń ta ìdá ọlọ́run ọba lọ́jọ́ ń pakọ́ àti ọlọ́run ọba ní ti ń tẹ̀lé bí ṣe ń ṣe yẹ olóhùn gẹ́gẹ́ ni àfìdí àmì tó wá gbà yí pé iṣẹ́ ẹbú ṣe látọ̀dọ̀ òun gẹ́gẹ́ látọwọ́ ara ló ti ń wá òun ní المؤمن والكافر والفاسق والبار ẹ àti mòmìnì ni o àti kèsòrí ni o àti kòkí ni àtẹ̀lé ṣe dáadáa ni. ما هم جميعا إلا مظاهر مخت... إلا مظاهر مختلفة لحقيقة الرب لحقيقة الرب الموجود وحده tó gbà pé múmìnì àti káfíòrí àti kòkí àtẹnire gbogbo ọ̀jámọ̀ nkankan lápapọ̀ ju àmì kan ni wọ́n jẹ́ fọ́lọ́ọ̀ba lọ ọlọ́ọ̀ba gan ni gbogbo wọn náà wọ́n kà jẹ́ mọ̀gọ́yìn kọ́wà mọ̀tẹ́lífà wọ́n jẹ́ ẹ́ńtítì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ́ńtítì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí gbogbo pátá wọ́n wà fún àkíkọ́tù rọ́ọ̀bù ọlọ́run ọba náà ni gbogbo wọn rẹpírẹ́tẹ́ǹtì gbogbo pátápátá wọ́n kẹ̀kẹ́ rí wọlé ọkọ̀ kan ni ọlọ́run ọba náà lọ lórí àwòrán ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ìgbà tí wọ́n mẹ́rin wá lórí eléyìí tí ó mẹ́rin wá lórí pé àti káfíìrì ẹ má wulẹ̀ sí yàtọ̀ láàrin múmìnì àti káfíìrì èèyàn kan bẹ kírísítẹ́nì ni èèyàn kan bẹ mùsùlùmí ni àwọn méjèèjì bákan náà ni wọ́n àkídà yìí náà lọ́ba wọn níbi wákìtàtù àdìyàn tí mo máa ń sàlàyé pé kágbà pé gbogbo ẹ̀sẹ̀ ọkàn náà ní nítorí pé àti kófúrù àti ìmán lọ́dọ̀ àwọn onítúbí bàtìníyà nǹkan kan náà ní gbogbo ẹ̀ àfi tí mo hàkíkọ̀ ọba yọ lọ́yàkù tó ọba máa hàkíkọ̀tù ìlàhíyà lọ́yàkù tó o máa tán pè ní ìlàhíyà lọ́ọ́ lọ́mọ sì yàtọ̀ láàrin ọtí àti júì lọ́mọ sì yàtọ̀ láàrin ẹtí ṣe zìnà àtẹ̀tọ́fẹ́yàwó lọ́mọ sì yàtọ̀ láàrin ẹran ajá àtẹran màálù gbogbo ẹ̀ wá dábàá kan náà ni àyàfi wọ́n tó o bá ti gbọ́ àlàkàtì kọ́tù ìlàhíyà yìí tó o bá ti gbọ́ bàtìníyà tó o bá ti gbọ́ yé ọmọ tó ń pè ní ẹnimú ah, bàtìní ah, ò tí ì gbọ́ yé nìyẹn. so gbogbo ẹni tó bá gbà yí pé àtọ́lọ́ọba àti ati àti kèfèrí àti kòkí àtẹnirí ẹni mutí gbogbo wọn bákan náà ni gbogbo wọn ọlọ́ọba kan wà láwòrán ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun lọ gba ọlọ́ọba gbọ́ ìgbà tí ó mẹ́rin wá lórí ẹ̀yìn ó mú àyà kan tó wà nínú ẹlẹ́ẹ̀kẹrin nínú ló mú wá ó ما ترى في ọ̀kẹ́ rọ̀ṣmánì ní tàfáwù ó gé àyà yẹn ó gé e lórí ó tún gé e nídìí ọwá dá àárín yọ ó ní dábì mọ̀ pé àti kèfèrí àti mòmìnì ọ̀yàtọ̀ síra wọn ẹnìkan oṣù yìí ẹnìkan lọ́nà méjèèjì wájú ọlọ́run oníṣẹ́yìn ka suratul mulki ọlọ́ni máa tààrọ́ fi kọ́sìkì rahmani min tafáwù ẹ lè rí àwọn ẹ̀dá ọlọ́run bá kájú àwọn ọlọ́láyé wọn sí yàtọ̀ àti mòmìnira àti kẹfìrí ọlọ́ni ẹ̀dá ọlọ́run gbogbo wọn ẹnìkan ò jẹ́ nìkan lọ́nà wọn. máa tààrọ́ fi kọ́sìkì rahmani min tafáwù tẹ̀ lè rí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá kí wọ́n jura wọn lọ láéláé kí wọ́n yàtọ̀ síra wọn bákan náà ní gbogbo wọn ìyẹn ni dẹ̀ lílu pé àti káfíìrì àti múmìnì bákan náà ni wọ́n ẹnì kò jura wọn lọ́nà méjèèjì ìyẹn ni dẹ̀ lílu pé àtẹniré o àti kòkí o ẹnì kò jura wọn lọ́nà méjèèjì in fact ìsọ̀ kí nìkan fún yín lónìí. lọ́dọ̀ àwọn onítúbí ọlọ́run bó sànù wa wàláì ọlọ́run bó ní ẹ̀dá kò sórí ọlọ́wọ́ bá àfíìdá ahlùsúnnà tó jẹ̀má àfíìdá tó ahlùsúnnà tó jẹ̀má àtà ń sàlàyé fún wa yìí wàláyé ọ̀rọ̀ yẹn ní fún wa ká ní àdìsọ́kàn yẹn. ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ pátì èmi ń ṣe pdp wọ́n ń ṣe apc tọ́wáwọ̀ ẹgbẹ́ tọ́wáwọ̀ nkálukú ni kò ṣe kì í sọ̀rọ̀ àfíìdá tá à sọ yìí nìyẹn bẹ́ẹ̀ ọba ti wà lórí àfíìdá tó ahlùsúnnà tó jẹ̀má ibi tí ọ̀dà ní ọba rẹ̀ lọ́jọ́ alómi máa ń ṣe àwọn èèyàn àwọn ẹgbẹ́ kan ń bẹ tó yẹ pé secret court ni wọ́n wàláhì kódà wọ́n burú ju secret court lọ àmọ́ nítorí pé secret court náà àfẹ́ tó rẹ́gbẹ́ míì náà tó yẹ pé wọ́n láti rí wọ́n fi ń pamọ́ tó yẹ pé ọ̀tọ̀ ní tí wọ́n máa fi hàn àwọn èèyàn ní gbangba ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe gẹ́gẹ́ nínú ó dìgbà tó bá tó wọlé tẹ́kọ̀ọ́ tó mọ bí wọ́n ṣe rí nígbà yẹn wá ní òbí lè jáde mọ́ àní nǹkan mẹ́ta lè fi wọ́n wé jù bá ń lọ ni. àwọn onítúfi àtàwọn ẹgbẹ́ kan bẹ tó jẹ́ sí pé wọ́n mọ̀ tán ọ́ wọ́n ní láyé láyé lọ́wọ́ làwọn ṣe wọ́n ní ẹ̀rí àwọn àlámọ́ ráyé sá àwọn onítúfi náà máa ní zuhud ibi tí wọ́n ń lọ nìyẹn ìyẹn ló fi tàn án wọlé wípé ìtẹ́pẹ̀ ní súfì gẹ́gẹ́ ni kéèyàn ní zúhùdù ẹ́ pé ìtẹ́pẹ̀ ní súfì gẹ́gẹ́ ni zúhùdù ẹni nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa ọ̀rọ̀ súfì àmú oríṣiríṣi àwọn ìtumọ̀ àti àgbọ́yé kíni súfì gẹ́gẹ́ ibo náà ti mú gbólóhùn yẹn wá nítawọn síbí ọ̀sọ̀ fún ọ ní pé ní súfì gẹ́gẹ́ ni zúhùdù kéèyàn jẹ́ nítorí ayé sá tọba yẹsẹ bẹ̀rẹ̀ nìyẹn wọ́n fi yẹn tàn ẹ́ wọlé ni wàláyé tọba bá tàtọ́ wúfù dé mọ́ṣálà kan kó o ní ti zúdù mọ́ nítorí pé kódà lọ́dọ̀ àwọn onísúfí pàápàá jù lọ́dọ̀ nàbìlìsì inṣàlá apàdà sàlàyé apàdà ọ̀rọ̀ débẹ̀ tí nàbìlìsì sọ wípé àwọn tí ń ṣe zúdù yẹn ṣé kó ń kọ̀ sí yìí ni wọ́n ń kó sí ẹ̀bọ tó pamọ́ ni wọ́n ń kó sí nítorí wípé wọn gbọ́n tán ní ẹnu àfikọ̀ yìí ni torí tọ́ ọba gbọ́n ní ẹnu àfikọ̀ yìí ò ní ṣe zúdù kankan ọ ó ṣe jìnnà nígbà tó bá wù ọ́ nítorí pé gbogbo ẹ̀ wàlá ìbákan náà kìí ṣe ọ̀rọ̀ ẹni lásán àwọn oníbi ṣe wàláì wàláì àwọn oníbi ṣe ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ní wọn lẹ́gbẹ̀ẹ́ àbẹ́ni tó bá ti tún kiri ọmọ yìí pé bẹ́ẹ̀ bá ti bá ti tún kiri débi kan wàláì ọmọ ọmọ sí yóò sọ fún yín pé ìwọ lòún rí lọ́sí kìí sọ sí mọ́ nǹkan míì ni wọ́n mú wá di àlàkáyẹ̀ rú pé ah, bàbá wọn kí ni eléyìí ẹni eléyìí ò tí wọ́n máa wojú àwọn èèyàn pé ẹ̀ẹ́dẹ̀mí eléyìí lé ní èyí ọ̀dà kankan kò tí ma àfikọ̀ nígbà tó bá ma àfikọ̀ tó ma pàápàá àfikọ̀ lọ́ mọ̀ pé atọ́ sí àtomi kò sí àtọ̀ láàrin méjèèjì àtìyàwó ẹni àtìyàwó ìyàwó kí ni ń jẹ gbogbo ẹbí bó ni tòrótòró kí ni wàhálà ọmọ abazi bá zina lọ yẹ mọ̀nàmù ẹ ọmọ bá gbogbo àwọn aburúkú lọ wàláhì torí pé ìbẹ̀rẹ̀ súfìlì yẹn máa ń ṣe dúdú tó o bá débì kan ọ̀pá dúdú gbogbo ohun tó jẹ́wọ̀ báwọn fún wọn ma gba ẹni tí ìgbà yẹn lọ́mọ inú ìṣàkíkọ̀ torí pé mẹ́ta ọ̀fìn kọ́lìkì rọ̀ṣùmẹ́ni ní ìtàfàwù nígbà tó o bá tún rí i pé ọtí da omi ọ̀dà ajẹ́pọ̀ ọ̀gbáyà yílẹ̀ nìyẹn torí pé ẹ̀dá ọlọ́wọ́ bọ̀ yàtọ̀tọ̀ síra wọn bákan náà ni gbogbo wọn rí ipò òsì jù kálọ̀ mẹ́ta ọ̀fìn kọ́lìkì rọ̀ṣùmẹ́ni ní ìtàfàwù kò sí ìyàtọ̀ láàrin ẹ̀wọ̀ ẹ̀dá ọlọ́wọ́ atobìnrin ni atobìnrin olóbìnrin fún ọ síra wọn mẹ́ta ọ̀fìn kọ́lìkì rọ̀ṣùmẹ́ni ní ìtàfàwù ẹ̀dá ọlọ́wọ́ bá kọ̀ yàtọ̀ ìyẹn sì yàtọ̀ láàrin ẹ̀dọ́ ọlọ́run àti káfíìrì àti mùsùlùmí àti mọ́mìnì àti fásitì àti àti àti kò kí èèyàn àtẹnire mẹ́ta rọ̀ fi khalqi rahmani ní sàfáwù. Aya ti ànàbìlìsì tó lò ní dẹ̀lílù nìyẹn. Aya yìí tẹ̀lé ìtọ́nà ọba ń sọ fún yẹn. Ìtọ́nà ọba àdékẹ́lá ń sọ fún wa nípa ìtọ́nà ọba àdékẹ́lá ń sọ nípa rẹ̀ pé wọ́n jura wọn ti yàtọ̀tọ̀ síra wọn dídá sẹ́mọ̀ lọ́lọ́run bá àlejò ń sọ nínú sọ́rọ́tù sọ́rọ́tù lórí bá lọ ka sọ́rọ̀ yẹn dáadáa kí lọ́lọ́run bá àlejò ń sọ ọlọ́run bá ń sọ̀rọ̀ sẹ́mọ̀ ẹ́ bá àlejò sọ yìí pé ọlọ́run ní ṣé àwọn èèyàn wọn rí sẹ́mẹ̀ tá a mọ sí òkè wọn ni ní ṣe bá fẹ́ ronú tọ́lọ́ ọba ẹ̀rọ bọ́lọ́ ọba tóbi tó ẹ̀ wo sẹ́mẹ̀ lókè yìí àwọn ilẹ̀ sàmá ìfà ní rí lókè yìí báwọn má ń lọ nínú mọ́lùkì ọlọ́run bá rí ìrẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n ìrẹ́ ànẹ́bì tó bá wo sẹ́mọ̀ ọlọ́run bá ẹ̀yẹ́ tó mẹ́rù di ìbẹ́sọ̀rọ̀ kẹrọ̀tẹ́ yìí ọlọ́run bá ní ìwọ́tọ̀ wa tàbí ìwọ́tọ̀ ń tako dídá dídíbẹ̀ ọlọ́run bá àbí dídágbára ọlọ́run bá wo sẹ́mọ̀ tó wò ó tó sẹ́rí padà sí wíwò rẹ̀ halitawọ bimfoso sórí àlébù níbi yíyá sábà ní. kò yé báyìí ọlọ́run wa àdékẹ́lá wá ń jẹ́ pé wáyé pé sámà yìí òun ọlọ́run wa àdékẹ́lá da tìbá ọkọ̀ òun dá kọ́lá kọ́ sábà wá sí sibakọ̀ òun dá sánmà méjèèje ní ìpele nípele ìpele alákọ̀ọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì ìpele ẹlẹ́ẹ̀keje ẹ́ kọ́lákọ̀ sábà ẹ̀ sàmà wá sí خلق سبع سماوات سباقا ما ترى في خلق الرحمن من تفاوت الله بني بعد جسم مجيجي خلق سبع سماوات سباقا بعد جسم مجيجي تعدى نقلي نقلي ما ترى في خلق الرحمن من تفاوت الله نسمي او لري كجرا ولا لاي لاي ادا غوغو اتو دوغاري àti tẹ́síyà rẹ̀ ìkẹ́ òjù kan lọ ìkẹ́ ما ترى في خلق الرحمن من تفاوت tó ń tọ́lọ̀ bá àlejò náà ń sọ bí báyìí òun ni dídá sánmà ìgbé dídá sánmà yìí ìkan òjò kan lọ gbogbo ẹ dọ́gba gbogbo ẹ ṣe déédéé òun wá lọ gé àyà yẹ ó gé òkè rẹ̀ nítorí wípé ó fẹ́ lo àyà yìí síbi àti fi àkídà bàtìníyà rinlẹ̀ àkídà bàtìníyà wípé ẹni tó bá ní ìmọ̀ bábìnrin ẹni tó bá ní ìmọ̀ bábìnrin tí ò fojú lọ́hìn tí ò fojú ojú ta tí ò fi rí náà mọ́tò ẹ pé ojú inú ní kí ń rí náà yóò máa rí gbogbo nǹkan wípé ẹyọ kan náà ní gbogbo ẹ̀ yóò máa rí gbogbo nǹkan wípé ọ̀yàtọ̀ síra wọn lábẹ́ àgbọ́yé má tara fi khalqi rahmani min ẹ ẹ lè rí ẹ̀dá ọlọ́run akọ́yàtọ̀tọ̀ láti máa ń sọ wípé lágbájá náà ń mẹ́rin wá epo ti kùránì kó ti hadith anabi òun kọ́ ni wípé ìsì òun kọ́ ni wípé ìsì ń sọ òdodo ni òun kọ́ ni wípé ó wà lórí òdodo òun kọ́ ni pé ìsì ń sọ yẹn bó ṣe rí nìyẹn nínú ẹ̀sìn torí pé àwọn èèyàn máa ń lo àyà kùránì sórí ìfẹ́ nu wọn ìta àyà kùránì òwú ni wọ́n máa sọ fún àyà kùránì wí wọ́n máa tutù ìta níta anabi òwú ni wọ́n máa tutù ẹ̀wò kí ẹ múlu ayé àtọ́nà ọba àlìkádé ń sọ nípa dídá sánmà ní dọ́gba dọ́gba dídá sánmà ní dédé tí kò jù kan lọ ó lè ń tu ti bí pé gbogbo àwọn ẹ̀dá bákan náà ni wá ẹnì kò jù kan lọ àti mòmìnira àti ìtòrí bákan náà ni wá níwájú ọlọ́run àti àtọ́ sí àtọ́mi bákan náà ni gbogbo ẹ̀. náà ìgbà tí wọ́n á ń yẹn lọ lọ́dọ̀ mòmìnì àti káàbìrì gbogbo wọn tẹmọ pé nínú khalqullah ni wọn nínú ẹ̀dá Ọlọ́run ọba ni wọn àdúgbò ìṣẹ̀dá Ọlọ́run ni talọdá mòmìnì Ọlọ́run ọba talọdá káàbìrì Ọlọ́run ọba tẹǹpẹjọ Ọlọ́run ọba làwọn méjèèjì àjẹ pé ní bàbá méjì jẹ ẹ̀dá Ọlọ́run ọba yìí lábẹ́ àyà pé máa tààrọ fi kọjú rahman min tafawut la farqa bayna hadha wa dhaka kò ní ìkọ́ ọmọ ilẹ̀ dára láàmú tó pé méjèèjì bákan náà ni wọ́n fẹ́ni tó bá máa inú àkíkọ̀ tó bá máa inú ẹ̀lẹ́yìn tó máa tó ní àkídàtò ìbàkú níyà. Àlìmọ́ ànàbìyí tí wọ́n gbà yí pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ eléyìí fàhùwà fìdí èkó òun gẹ́gẹ́ náà pè ní fìdí èkó ẹni tó bá nírú mọ̀ yìí. ومن جهلها ان تواصي مكان قارومي وظن ان الكافر يسمع كفره tó sì gbà pé kèfèrí gẹ́gẹ́ ní ṣe kúfùrù látọ̀dọ̀ ara rẹ̀ pé ní kọ́lọ̀ ọba lọ́pàá aláṣẹ kọ́ máa ṣe kí ní kọ́lọ̀ ọba ní jẹ́ ń pàṣẹ tọ́ba tó bá yẹ pé nǹkan báyìí lóró wàyà pẹ̀lú kùfẹ́ ìlà tó sì gbà pé kèfèrí ní ní bí amúri náà fi hì tó sì gbà pé òun lọ dá dúró tí ń dá nǹkan rẹ̀ ṣe fúnra rẹ̀ ọlọ́run kọ́ lọ́ba lọ́wọ́ sí wàhùwà zindi zindi kù ní lọ́dọ̀ lọ́dọ̀ nàbìlẹ́sì zindi kù ní. tò nítorí ẹ ẹ jẹ́ kí n múná fún ọ̀rọ̀ nàbìlẹ́sì gàgà wá ká lè bá a mọ nǹkan tí ń sọ. Annabilisi ó واعلم ان الاديان كلها التي في العالم بالنسبة للمتدينين بها من الخلق تنقسم الى nisbati دين واحد حق وهو الإسلام وأديان جميعها باطلة وهي ما عدا دين الإسلام وأما بالنسبة للخالق سبحانه وتعالى فجميع الأديان الباطلة والصحيحة مخلوقة له تعالى ẹ̀gbọ́n kan ló sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àgbákò ọ̀rọ̀ tó lè mú ìyàjáde kó ní islam ní nàbí ní sọ yìí ṣùgbọ́n lárúbáwá ní bí ń sọ láti rò pé kéwú ní ké kúfúrú ní sọ kíkà ń sọ léde kéwú ni. ibi jáde ní ọ̀gbẹ́sì yé dé wọ́n máa ń kàwé ìjọba bẹ́ẹ̀ ni máa sàmì tọ́láti tọ́láti lè kàkẹ́ lárúbáwá àti kakọ́ lárúbáwá ó ti rò pé àyà kùránì náà là ń kà mí ẹlòmí lè ní wọ́n ka kùránì báyìí ẹ̀rọ kò bóòlù ń wẹ̀lẹ̀ báyìí bóòlù òjì ní bàtà jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú báyìí. ó ní wá ìlẹ̀ ó ní lọ́mà adiyana kullaha pé gbogbo ẹ̀sìn tí ń bẹ pátápátá fìlà ní gbogbo àgbáyé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sì ẹ wo bí ẹ̀sìn ti pọ̀ tó ẹ ẹ̀sìn pọ̀ lágbàáyé rẹpẹtẹ báwo bàbá ṣe wà yìí àìmọye ẹ̀sìn làwọn ti fojú rírí látara bọ́lọ̀ ti kádà kánrin káàkiri àgbáyé dé àwọn ń fìyà lè má rí ju fọyẹ́sì ní mẹ́ta lọ ẹ̀sìn Islam ẹ̀sìn kírísítẹ́nì àtẹ̀sìn àbáláyé àrí àwọn lè má bẹ́ẹ̀ rí ju bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀sìn pọ̀ jù bá lè lọ ẹ̀sìn pọ̀ jáǹtì rẹ̀ ó ní màá wípé gbogbo ẹ̀sìn tí ń bẹ lágbàáyé bí nígbà tí ilé mùtàdà yìí ní. wọ́n ní ní ìbámu sí àwọn tí wọ́n ń sin ẹ̀sìn yẹn yẹn ni pé tá a bá fẹ́ fojú àwọn tí ń sin ẹ̀sìn wo ẹ̀sìn náà tàbá fẹ́ fojú táà fojú tọ́lọ́wọ́ bá wò ó tàbá fẹ́ fojú àwọn tí ń sin ẹ̀sìn yẹn àlùmọ̀tàdà yìí náà tàbá fẹ́ fi wo ẹ̀sìn yẹn. بالنسبة إلى المتدينين بها من الخلق sábà fẹ́ ìrẹ́sìpẹ́sì sí níbàámu sí àwọn tí ń tẹ̀sí yẹn ọ̀nà méjì la lè pín ẹ̀sìn sí gbogbo ẹ̀sìn bó ṣe pọ̀ tó láyé yẹn gbogbo ẹ̀sìn bó ṣe pọ̀ tó láyé ìrẹ́sìpẹ́sì sí àwọn tí ń ṣe ẹ̀sìn yẹn ọ̀nà méjì la lè pín wọn sí dínú wáhìdù ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ẹ̀ hakùn tọ́jà sí òdodo wàhùwà ìsìlám òun náà lè ní ìsìlám tẹ̀sán bàbá yàrá ọ̀rọ̀ kí n sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti ń da báyà bí wàláyé tó tọ́ ni. tábà ní gbogbo ẹ̀sìn yẹn bẹ láyé pátá gbogbo bẹ́sìn yẹn ti pọ̀ tó ẹ̀sìn méjì péré náà ni ẹ̀sìn ẹyọ kan tọ́jẹ́ sí òdodo náà lẹ́sìn Islam. gbogbo ẹ̀sìn tó kù ó ní ó ní wà àdìyá ló jẹ̀mí ìhà bàtílà gbogbo ẹ̀sìn yóò pa wá tátọ́ wá kù ẹ̀kọ́ gbogbo ẹjọ́ ẹyọ kan náà ni wọ́n ẹ̀sìn bú ni gbogbo wọn gbogbo bá ṣe òkọ́kọ̀ tó ẹ̀sìn bú ni wọ́n ọkọ̀ rẹ̀ tàbí ọkọ̀ rẹ̀ wàláyé ọkọ̀ rẹ̀ ó correct pẹ̀lú gbogbo gidi ń sọ̀bọ̀ yìí yóò padà yóò padà yóò kú yìí o ẹ̀kú jẹ́rìí àwọn oníṣubí tẹ̀ ní ọmọ ibi tí ń lọ gbogbo eléyìí tẹ̀ ń wí nǹkan gbogbo eléyìí tẹ̀ ń sọ tẹ̀ ń táwọn wí nǹkan lọ́fẹ́ sọ ó níbi tí ń lọ yóò padà débẹ̀. naam anabiyisi ó ní wàhíyà máa ń yàgà dín ní islam òun náà yóò kú ẹ̀sọ́ àti àtọ̀sí islam ẹ̀kú gbọ̀ngàn sápá kan ẹ̀sẹ̀ burúkú nìyẹn wà á máa bí nígbàdì ìlànà họ́ọ̀lì ó ní eléyìí tá a sọ yìí tá a bá wo àwọn tí ń tẹ̀sẹ̀ lálẹ́ fún wọn sí méjì pé ẹ̀sẹ̀ kan ẹ̀sẹ̀ Islam ẹ̀sẹ̀ òdodo nu ẹ̀sẹ̀ kan gbogbo àwọn ẹ̀sẹ̀ tó kù ẹ̀sẹ̀ burúkú ni tá a bá wo ó ní abala àwọn tí ń tẹ̀sẹ̀ nu. ó ní wà á máa bí nígbàdì ìlànà họ́ọ̀lì subhanahu wa ta'ala àmọ́ bá yẹ pé ní ìbámu títọ́ náà ọba la fẹ́ fi gbé sọ́dọ̀ ọlọ́run ọba abẹ́fi tójú sọ́dọ̀ ọba wò ó ọ̀jẹ̀mí àdìyà àlùbáfíà gbogbo ẹ̀sìn ta ní ọ̀dà yìí náà ọ̀tọ̀ híhà àtẹ́lẹ̀tọ́jà yẹn náà makhluqatun lahu ta'ala ọlọ́run ẹ̀rọ gbogbo ẹ̀ ẹ̀sìn ọlọ́run ẹ̀rọ gbogbo wọn. ẹ̀sìn ọlọ́run àgbákò ibi tẹ́ lọ́rùn. ó ní tabalẹ̀ mojú ṣe yẹn wo a máa gbogbo ó dà sẹ́ni tó dá ń bẹ̀ àti ẹ̀sì ọ̀dá ń bẹ̀ ọlọ́run dá ogun ẹ̀. ẹ̀sì mọ̀ pé mẹ́ta rọ̀ sí kọ́lìkì rọ̀hìnmáni bẹ̀ntàfáwù ẹ̀sẹ̀ ọlọ́run ọba kan òjẹ̀dá ọlọ́run ọba kan lọ gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ikọ̀ kan náà ni wọ́n wà ẹ̀sẹ̀ ọlọ́run ni gbogbo wọn tó pé ẹ̀dá ọlọ́run ni gbogbo wọn ọlọ́run ni gbogbo ẹ̀ ọlọ́run sì ní ṣe nǹkan láyé ọlọ́run ọba ìdúpọ̀ wọn ṣiṣẹ́ kó fọ ojú wọn ṣiṣẹ́ kó fẹ̀yẹ̀ wọn dànù àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ láwùjọ àyàdá pé tẹ bá ní ọlọ́run ọba ní ń pààyàn ó ní ẹgbẹ́rún tóun ọlọ́run ọba náà ní ìjẹ́jọ́ tó máa bá tẹ̀ rẹ̀ jẹ́ èèyàn ní wọ́n pààyàn jàre àwọn èèyàn ní máa ń sàṣì àwọn èèyàn ní máa ń jẹ́ kéèyàn ṣe rí ibú àwọn èèyàn ní èjẹ́ kéèyàn rí ṣe ọlọ́run ọba ò ní kó dáa kọ́ ọlọ́run ọba náà nítorí ọmọ rẹ̀ àwọn èèyàn máa ń sọ sọ akẹ́kọ̀ọ́ nígbà tí nìkan mọ̀ àwùjọ yìí dá mi lójú bá ti ní ìdí dáhùn wọ́n máa ń náà ó ní tá a bá fojú tọ́ náà ọba wò ó nìyẹn ó ní wàhùn ọkọ̀ yìí kù hà tó pọ́ náà ọba lọ́dà wàkọ̀tọ́lá tàyàlà ọlọ́wọ́ ọba àdékẹ́rẹ́ rẹ̀ ti sọ yìí pé wàláwù áfíríkà máa ń fi sàmáwá ti wà láwùdé tó ẹ̀ wàkàrùhà wàkàrùhà wà ilé yìí rìjà ẹ̀rù ó tún mẹ́rin ní wàhùn ó ní wàláhù aslama man fi samawati wal ardi taw'an wa karhan wa ilayhi yurja'un ó ní ṣe bọ́lá wọn bá àdékẹ́rẹ́ rẹ̀ sọ wípé gbogbo ẹ̀dá tí ń bẹ ní pátápátá àti nílẹ̀ ọlọ́ọ̀ba ni gbogbo wọn gbogbo wọn náà juwọ́ ju tẹ́lẹ̀ fún ajẹ́páwọn tí ń tẹ́ bọ́ọ̀hún náà ọlọ́ọ̀ba làwọn náà ń tẹ̀lé. ẹ̀rí ni kò yé ó ti wọlé àrí ara ìlú sí nìyẹn. ó ní ẹgbẹ́ náà pé áfíríkà fi sàmà wá ẹ́ wà ha wà ilé yorùbá. gbogbo ẹ̀dá tí ń bẹ ní sẹ́mà àti ilẹ̀ pátápátá ọlọ́run ọba ni gbogbo wọn ń gbà fún ìsìláàmù ni gbogbo wọn ń ṣe fọlọ́hùn asìláàmù gbogbo wọn ti wájú ìṣẹ̀lẹ̀ àti ọlọ́run ni gbogbo wọn ń tẹ̀lé adébáwọ̀ ti ń tẹ̀bọ̀ òun náà àti ọlọ́run àwọn náà ń tẹ̀lé múmìnì làwọn náà ló wọ̀n yàtọ̀ sí kí àwọn tẹ̀ pé ní múmìnì yẹn yòókù náà. àwọn eléyìí kàn ń tẹ àti ọlọ́ọ̀ba lẹ́gbẹ̀ẹ́ ibi tí ọlọ́run lù àwọn sí. àwọn eléyìí náà ń tẹ láti ọlọ́ọ̀ba lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn méjèèjì olùtẹ̀ láti ọlọ́ọ̀ba ni wọ́n. sọ àwọn àlàlà ẹ ti gbọ́ yé oníwà ilé yìí ìjà irú ọlọ́lọ́wọ́ bá gbogbo ó ti padà sí. so a jẹ́ pé gbogbo táwọn ẹ̀dá ń ṣe pátápátá ọlọ́run náà ló ní ká máa ṣe torí kọ́ ọlọ́run ni wọ́n gbà fàbùn lórí ẹ̀. ẹ̀rí ni gbọ́ o ọlọ́run sànù wa o. ó ní ayé ìtọ́lọ́wọ́ bá sọ ní pé ìkọ́ọ̀dù ilé yìí ọlọ́wọ́ bá gbogbo wọn tẹ̀lé tọ èyí náà fi hápì lómìnì àwọn mọ́mìnì wà ní àwọn ń tẹ̀lé ọlọ́wọ́ bá wílílì ومكروهين لأنه لا خالق غيره في حق الكافرين أما أما كافرين وانت والله وبالك يا وليبا ẹgbẹ́ ní tọ́wáyán ó ní tọ́wáyán yà ọmọ mi nìyẹn àwọn ní tí ọlọ́run bá níbi níbi ìfẹ́nufẹ́dọ̀ wàkàrọ̀ ha àwọn kẹfẹ́ yìí nù ọlọ́run bá ní jẹ àwọn nípa ẹ́ nítorí pé kò sẹ́lómi tó dá àwọn ẹjọ́ lọ́wọ́ ọba náà lọ kò sẹ́lómi tó ní kápá lórí wọn ẹjọ́ lọ́wọ́ ọba lọ ayé pé tí wọ́n ń jẹun dára pé ìkápá ọlọ́wọ́ ọba lórí wọn ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n yẹn àwọn méjèèjì jẹ́ ń tẹ̀lé tọ́lọ́hún ni ẹnìkan ń tẹ̀lé wílí ẹnìkan ń tẹ̀lé ní tipátipá ọlọ́run mọ́ sànú wa dé wàláì wàláì ìní tẹ̀yìn àti ìdásúfì kọjá gbogbo táwọn èèyàn o à ń bọ̀ wọlé pẹ̀lú ògbọ́lọ́ tí bá débi àkíkọ̀ mọ̀ọ́mọ̀díyà nẹ́ẹ̀tì nẹ́ẹ̀tì mark ẹ̀ máa ti àwọn síbi dáadáa àwọn síbi máa ń sọ kínní kan wọ́n máa ń sọ wọ́n sì máa ń tẹnu máa dòní àkíkúrasí ni àkíkọ̀ mọ̀ọ́mọ̀díyà ló débẹ̀ wípé ànábì yìí mọ́lẹ̀ ànábì lọ́lọ́run kọ́kọ́ dá wọ́n máa ń sọ àbí wọ́n ti sọ pé látara àmọ́lẹ̀ ànábì lọ́lọ́run ti dá gbogbo ẹ̀dá wàláyé wàláì ó ní tọ́ba wẹ̀ débẹ̀ sábà débi alhakikọ́tù tẹ̀fẹ́ alhakikọ́tù ìlàhíyà là ń tìsí lọ́wọ́ pàápàá ọlọ́run bá gẹ́gẹ́ kẹ́lì mọ̀ pé gbogbo ẹ̀dá gẹ́gẹ́ ọlọ́run bá nìyẹn ìlọ́ba wọn débà àpèníyà àkídàbà àpèníyà lọ́ba wọn débẹ̀ lónà ń pè tó bá ń sọ pé túbí àwọn èèyàn ò tí ì máa ti ń pè ní túbí ó dìgbà tó bá tó wọ ọbẹ̀ tó wọ tó wọ ọbẹ̀ tó wọ ọbẹ̀ tó wọ ọbẹ̀ tó wọ ọbẹ̀ tó jìnà tó jìnà tó jìnà kó tó máa dáńgbẹ̀ ní àfikọ̀ sòfíà ìgbà yẹn ò ní lè jáde mọ́gbà yẹn àmọ́ tó bá sàwọ́ èèyàn ah, àwọn oníbíbí láìláìláìlá ń ṣe ìrọ́ ni láìláìláìlá ní kí ni àwọn bìgínà ni àwọn jẹ fẹ́ tàn wọlé òkújọ́ kan kú lálejò òkújọ́ mẹ́ta kú lálejò sáré. kò yé báyìí nìyí tá a bá wọlé tán tá a bá wọlé tán sínú tẹ́rìbíyà ọ̀tọ̀ nǹkan nǹkan yí padà bá ń kọ́ yẹn bá a ṣe ń sọ yẹn kọ́ mọ́. ẹ dákun torí ọlọ́wọ́ bá àkídà tànẹ́bì ẹ́ àkídà tó àlì túnà tó jẹ̀mọ́ àtàrẹ́bí gbé wa nu jẹ́ kájú nímọ́. gbogbo ìlànà tẹ́rì kẹ́kẹ́ gbé wa ẹ dákun ẹ jẹ́ kí táìmù ti lọ àbí ẹlẹ́jẹ̀ ń parí ẹ̀ pẹ̀lú tèmi. èmi ò mọ bí àwọn èèyàn ṣe máa ń kéwú lónìí tí wọ́n ti ń gbọ́ kéwú yé. gbogbo ẹnikẹ́ni tó bá gba ilé kéwú kọjá láyé tíra kan bẹ tá a máa fi ń kọ́ fíkìwù tábà wà ní ìpìdáyì tábà wà ní ìpìdáyì. ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ àwọn fi tíra kan kọ́ fíkìwù wọ́n pè ní àdùrúsùn àwàlíyà kí náà ń pè é gbẹ̀dọ̀ wa kọ síra yìí àrùn ọ̀rọ̀ sọ nínú tíra yìí lèyìn ọmọ kódà bẹ́ẹ̀ bá yẹ pé tíra òun lèyìn bá kà sábà gbọ́ yé dáadáa wà ní àwọn ẹ̀kọ́ ní gọ́sìlámù yìí. ẹ máa wo nígbà tó fẹ́ ṣe tàrífù Islam sálọmọ sálọmọ tó ń tíra yẹn ṣé kájà mọ̀ ni ṣe islam gbàgbọ́ bẹ́ẹ̀ yẹ tààrífù islam sọ́dọ̀tọ̀ definition islam wọ́n ní al-islam huwa ọ̀wá al-qawaidu shar'iyya allati ja'a biha nabiyyuna muhammadun sallallahu alaihi wasallam min indillah ẹ̀dá ọ̀gbẹ́ wo tààrífù yẹn ọ̀dà àbàjẹ́ yẹtọ́ ń pè ní islam òun náà ni al-qawaidu ash-shar'iyya àwọn òfin ṣẹ̀ríà islam ní kíni òfin kíni ìwọ́n tó o bá ń tako ṣẹ̀ríà kí ló ń tako ibẹ̀ kọ́ ni mo ń lọ mo kọ́ wọlé jọ lára láti bẹ̀rẹ̀ náà ni. ìgbọ́dọ̀ bá ń takò jẹ̀ríà jẹ̀ríà kí ló ń takò ṣé kájàmù ní alìsìlámù huwa alqawaidu definition ìsìlámù ni àwọn òfó òfin jẹ̀ríà alẹ́bí já ànábì ha tó yẹ sí pé ó mu wá bá wa nàbí jùlọ muhammadu sallallahu alaihi wa sallam ànábì wa muhammadu ló mu wá bá wa ta ló mu wá bá wa tí wọ́n dákọ̀ amadu Tijani ìbẹ̀rẹ̀ bò ní yẹ́sì ńkọ́ àbùkọ́lì Jilani ńkọ́ àwọn bàbá wa ńkọ́ sáré ló mú Islam wa ajẹ́ pé ìtọ́ ọba ti ń ṣe tí ọba ti sànẹ́bì ló mú wa ìlànà tó ọba ti ń tẹ̀lé tó bá yẹ pé kèé ṣe ìlànà sànẹ́bì mú wa ni kí ló ń ṣe o ẹ̀sìn mi tí ń ṣe Islam ẹ máa dá mi lóhùn torí ọlọ́run torí jẹ́ kádàmù náà ní ìṣe tàrí ní Islam o wọ́n ní òun lẹ̀sìn tánàbì mú wa awa wá béèrè pé inú ẹ̀sìn sànẹ́bì mú wa tí ẹ̀sìn súfì náà sànẹ́bì ló mú wa tìjàníyà sànẹ́bì ló mú wa tó sábà ní ta ni sábà ní kọ̀ọ̀lì àwọn tí ń tẹ̀lé ni wọn sọ pé ní tẹ̀lé wọn sọ pé ní tẹ̀lé àbí so ẹ bá ẹ bá fi wá ní túbí mú wa ẹ dákun á á káàbí emele tá a mọ̀ sí ń bẹ̀. ṣé kọ̀díyà lọ́nẹ́bí mú wá ni àbí tìjàníyà àbí jàìfàríyà jàìfàríyà náà tó ń bẹ ẹ̀rọ ìyàsọ mẹ́ta tó gbajúmọ̀ ẹ̀ láwùjọ wa yìí ká má sọ ọ̀sẹ̀ àti ìlíyà táwọn èèyàn fọ́ yí báyìí. nàkìbàndíyà má jà máa sọ yóò já ọkọ sọ mẹ́ta táwọn èèyàn kọ́ yí pé ìjàníyà ọ̀dìríyà jàìfàríyà tá a máa ń sasẹ́wó tó máa mutí àwọn àwọn irú mẹ́rẹ̀ẹ̀ta àwọn èwo làlẹ́ ìgbìmọ̀ wa ọ̀ya á ti rẹ̀ fún yí báyìí àwákàtí oríṣìjà ní oríṣìjà ní yìí kan oríkọ̀ ní yìí kan ti tàfàrí yìí kan kàdájà rẹ̀ láàrin ọ̀sẹ̀ rẹ̀ forí èwo ni ká ṣe nu mẹ́tẹ̀ẹ̀ta òwe àrẹ́bí mú wa láṣàkà pé àrẹ́bí òmú kankan wa nu mẹ́tẹ̀ẹ̀ta èyí ń clear. ẹ alẹ́tì já anabi anabi yìí na muhammadu muhammadu sallallahu alayhi wa sallam min ó clear àbí clear definition yẹn dà àbí ọ̀dà wọn ti definition islam ẹ̀sìn na mú wa àwọn òfin ìṣẹ̀rí àtàrí fún wa lọ́wọ́ba gbogbo òfin tẹ́ bá ti ọba ti islam bàbá sọ jọ bàbá àná bá foríjì wọn bá wọn tayọ kiri àwọn àgbàlagbà èmi èmi kan àgbàlagbà sọ̀rọ̀ ni wọ́n lè pọ̀ nílẹ̀ tó yọ kíni ayọ̀dá wí wàláì káde bá ń pa bàbá ń wọn àgbàjá yìí wọlé ẹ̀yìn ọ̀rẹ́ yìí ní omi tẹ̀yìn ọ̀gbẹ́dẹ́nu ìgbìmọ̀ ẹlẹ́jẹ̀ padà wọ́gbà wọ́n lọ sí sínú ànábì ga kọ́lọ́ ọba kọ́ rẹ̀ bíbí àti ìtánilẹ̀ àwọn àbá gánmà pàṣẹ ìtánilẹ̀ lónìí bíbí à. kọlọba kọba pa ní adébọ kọlọba kọba ẹ tó ọlọba àdékẹlá yóò sàmì ẹnìkọkàn wa ibi náà la láǹfààní àti dúró sí lálẹ́ yìí ọ̀rọ̀ nàbìlísì ò là ń kà gbàgbé mi ti parí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn gbó ẹ wo bí tí ra kà lásán ẹ fi sí ń dálẹ̀ o ti o. bó ṣe rí nìyẹn a máa tẹ̀síwájú ẹ̀ríkì ní bẹ̀rẹ̀ mú ní adìẹ tí a fi rí ìjókòó ṣe bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn látara epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so sẹ́ríkò tá à ń lò lálẹ́ wíwá lámọ́dé kó ṣe rí nínú ìlú báyìí nìkan ọlọ́run bó bá wa jẹ́ so epo wọn epo wọn so ọmọ ìyá kan kọ́nà bá kọ́ rí ládàá tí wọ́n gbà lálẹ́ yìí àti ilé tẹ́tí ń gbàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe kékeré àwọn ọlọ́run bá lò sábàbí tá a fi rí kíní tá a fi àwọn ni wọ́n bá wa ra epo yìí wá ẹrú bí kò ṣe wọ́n tó wọ́n rà á wá pẹ̀lú owó ara wọn tí wọ́n yá wa one thousand five hundred naira ni wọ́n yá wa tó fi rí epo yìí kíkíní ìlejì ṣe lálẹ́ yìí náà ni ẹ̀dá kò sí ọlọ́run bá afẹ́gbà fi sẹ̀rí lìlá nítorí ọba àlẹ́gẹ́rẹ́ bá tó bá pèsè fẹ́ni kọ̀ọ̀kan wa sọ kí láti fi ràn iṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ inshallah bàbá ní tàbí ẹni tí ò bá mú wá lè ní tó bá jẹ́ nínú àwọn atajọ́ ọmọ ilé kéwú ká mú wá lọ́la ṣé bá nìkan ṣùgbọ́n àwa tí àjọ wọn kéwú inshallah ṣé kí àwa kí a fi tiwọn rántí lálẹ́ yìí ẹni tí ò bá sì mú wá lálẹ́ náà ẹlòmíì ó lè bẹ́ẹ̀ lómi òjijì tó bá di lọ́la kí a mú wá pẹ̀lú gbọ́n náà bá lápapọ̀ ọlọ́run bó gbà ní ìbáàdà lọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ àdégbé fi sínú mizanu hasan nínú àwọn òṣùwọ̀n rẹ̀ sí òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wà lọ́jọ́ gbé ọ̀kẹ́yàmà subhanahu alhamdulilayi ṣẹlẹ̀ ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa